بيدي كريم وسلطان بقدير من الشيطان الرجيم كل ما أمي إليك من الكتاب لقد سمعنا الله تعالى بتلاوته وثبت سمع لفاته غدا في عالي فإنه من أفضل الأعمال أتفهم ما قلة القراءة أفضل من المسجد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وصفاته وتسعون ألف منها أمر وألف منها نهي ألف ìgbàlígbàlì ìlú kàbáhìrà máa tún ní àrùnà àlẹ́ lókà tí ní àrùn ṣáyé àti tó àlódé ìlẹ̀kùn. Bùdí aláwọ̀ kàrí máa wàlá bàtà màmá ò fàdàlà láàrùn máa lọ wàlá àbáyé lírìjáàlì nàbí gbogbo náfíkàtà mú wàlí nìsáàlì nàbí gbogbo náfíkàtà nà wọ́n sì àlùláhà ní ìfọ́nìlì yìí nínú àlá àkàrà náà. ولكل جعلنا مواليا مما ترك لوالدان ولأقربين والذين عقدت بأيمانهم فآتوهم agbára wa kọ́ Masha ṣó gbogbo bá rọrùn nínú wa wọn ọlọ́run ní ṣe ó ní ọ̀jẹ́ pé ó ronú tó lórí tó. ibi tí àkókò yìí bá gbé ibi tá a ti bẹ̀rẹ̀ lánàá a tó padà sílẹ̀ fáìdà àwọ̀ wa tòní ẹ jẹ́ kí a tẹ́tí àwọn fáìdà yìí ohun tá a ti mọ̀ ní o àlékún tó wà pé ó tó wá lọ́wọ́. ó ní méèyàn bá há nǹkan sórí tó bá pẹ́ yọ lọ kọọ lẹ a bá kọ́ ọ́ lẹ̀ àti kàn kọ gẹ́gẹ́ bíi kéwú ìtí ọ̀bà yé wa ń bẹ̀ á béèrè lọ́dọ̀ àwọn àǹfààní yé ọlọ́run yẹn kó ṣe wá láǹfààní o gbogbo ọjọ́ bá bàbá Ohun tí fẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún wa akí gbogbo àwọn tí ẹ ti wà ń kálẹ̀ àtàwọn tó ń bọ̀ akí yín o ẹni kékeré ń dọ́gba títí ní yín o àánú ọlọ́run ni àánú o gbogbo ń dọ́dà ni ó ń ni ó ṣe o. arákùnrin kan. ẹni ọlọ́run dẹ́kọ̀ ọkùnrin kan nínú koran nígbà tí ó ń sọ̀rọ̀ mẹ́ríàmù olùwà ní báyìí àwọn oṣù nílá olùwà ní ti nílùú wọ́n ní haúsá haruna arábìnrin haruna yẹn ni pé ọmọ ìyá rẹ̀ á ṣe bí haruna àti musa ni ọ̀nà jìnnà síra wọn jìnnà síra wọn ti tó kókó. sẹ́ni haruna tí ọlọ́dà bẹ̀ ó ní àfikà mọ́kànlọ́wọ́ níṣẹ́ rẹ̀.

gbogbo ẹni tí ń jẹ arúgbó láyé pátá nínú wọn wọn yà wọn pẹsẹ ibi ìgbìmọ̀ rẹ̀. gbogbo àwọn arúgbó àtàwọn àgbàjọ náà wọn jẹ ẹgbẹ̀rún kan. jọ́sí náà. ìbá ń kíra ń bá àti ìrẹ̀lẹ̀ ọ̀rẹ́ wa àti ìrẹ̀lẹ̀ olóko wa. ọlọ́run máa ń pẹ̀lú àwọn èèyàn wọ́n láṣepà mọ́mọ́ dáa ni èmi àtẹ̀yìn náà náà kọ́ fún aláṣepamọ́ rẹ ṣùgbọ́n sáàmù ní ìdáhùn ti pamọ́ rántí ọ̀la o ọlọ́run yóò fi ha o. sọ́yìn dàgbà wá gbà sọ́wọ́ yìí. Bàbá pé ló gbọ́ ọlọ́run gbogbo wa lọ́wọ́ ó ṣe lọ́nà àdìyẹ náà. ọwọ́ ọ̀sán náà láti gbàgbé iṣẹ́ wa náà bá ní wọlé àánú rẹ kó o ṣe bẹ́ẹ̀ fún wa dáríjì wà ló mú wa o ọ̀sẹ̀ tí tó o ni ọlọ́run bá gbà fún mi o. àwọn àmì dáwà àrísẹ́ tó fẹ́ wà jẹ́ náà iṣẹ́ àgbẹ̀ náà náà ni ọmọ sí látàyè àgbọ̀rọ̀ náà ní láyé sàrí ní. ọ̀la ọ̀la ìwà àgbà òyìnbá nígbà ọ̀la ọ̀la ìgbà ní òun ìfà ìlú. ọlọ́run ti wá lọ́mọ àtẹ́nu. àwọn tí ẹ wá fẹ́ lọ ṣe ẹ̀kọ́ ìyá àtijọ́ àtúntà àtúnṣe kàkírà rẹ̀ ni àwọn nǹkan ẹ̀rọ kọ́kọ́ máa ṣe ṣẹ̀rí àfẹ́kọ́yẹ́ pé ọwọ́ ọ̀tún ni ká kọ́kọ́ máa sì ṣáájú gbogbo bá a ti lè jẹ́ náà ta àpàdé gẹ́gẹ́ bí afẹ́sẹ̀ àjọyọ̀ ọwọ́ ọ̀tún là á kọ̀wé. Afẹ́ wẹ̀ ọ̀tún là á kọ̀ dá mi sí. abẹ́ ṣe àlùwalẹ̀ ní ìpẹ́ lára ń dáwọ́ nílẹ̀ báyìí náà á fi ra owó àbúrò lákòókò fira. tẹ́wọ́ fẹ́ bọ bàtà wa òkúra àkọ́bọ̀. tẹ́wọ́ fẹ́ bọ stocking tàbí wúfì ó sì ní gbogbo tí Islam bá mú wa ó ní kí ní ṣe mú wa o ó ní kí ní o. a bọ bàtà ọ̀tún láàrúbọ̀ ká tó bọ̀ á gbọ̀nú tọ́wọ́ fẹ́ bọ òfì wa á gbọ̀nú yẹn sọ́kì. alẹ́ ni wàá mọ̀ ọ́n àtọ́lá.

mo ní gbẹdọ́gbẹ bá jẹ́ nípò ó sì lè báyìí nínú tó ní ejò sí kọ̀ọ̀rẹ́ mi. ó lè sọjọ kẹkẹ ewu lọ́dà mẹ́. àbí ní ta àbára ọmọ ejò ẹ má ṣe ní orí omi. Ìsìláàmù náà já pọ̀. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ bọ́ sòkòtò náà dáàbò gbé sòkòtò lẹ́nu láti àwọn ọ̀gá ìgbà. Náà mo wà ní òfìsà. Olóòótọ́ ló ti fi kọ́ tó bá tún fẹ́ mọ ẹ̀yà ni ẹ̀ aláàbẹ̀jẹ́ afẹ́ wọlé ọlọ́run ìṣòro tó lásù ẹ̀sìn ọ̀tún ra àpò ní ìṣèwájú rẹ̀. afẹ́ romi omi oní ẹ̀lẹ́kọ̀ọ́ a gbọ́dọ̀ alákọ̀ọ́kọ́ sí orí wa nìyẹn bó ṣe búrọ́ọ̀ṣì ló ń lò.

nínú ọ̀sà tá a ní inú tí bá wa gbélé ọ̀fẹ́ gbọ̀dọ̀ máa lé ó burú ó burú ó bẹ́ẹ̀ bá fi oríṣiríṣi kan tó bá ti débẹ̀ àbẹ̀wò ni àfikọ́ náà wọ́n kó ìrìnà kọ́ ya sínú bí ọ̀bá sínú tó ti bọ́nu yóò gbé ní gbòòrò. ọ ga lẹ ẹgbẹ́ ọ̀nà pàkìtì tí wọ́n á fọ́ ọmọ gbé ẹnì rewa kì í ezi iruru otu na bá bábílì ìsìn irú rẹ̀ ó sì máa rìn lẹ́yìn rẹ̀ àwọn ẹ̀kọ́ tí iwa kọ́ wa wọ́n má yà sí àwa náà wàlìsìhàrù ìsìhàrù máa máa lẹ́sìrò ìṣirò ojú ọ̀tọ̀ ní káfọ́lé àpè sí ìró àlè wọ́n ọ̀páìlì tó ń lẹ́sìrò tó ń fojú pé obìnrin lóbìnrin ọlọ́run ní ọ ṣàtúgbà. Wàlẹ̀ òbí náà wọ́n fẹ́ lè kán àti kẹ́kọ̀ọ́ ilé rẹ̀ ọ̀tún làákùnrin nínú àwọn ọmọ oníkà wa ẹ wá fẹ́ lè kán ilé làákùnrin sàbáàbà bàbẹ́là sọ̀rọ̀ àárẹ̀ bàbẹ́là tán wọ́n lè wọ́sítà sọ̀rọ̀ àárẹ̀ náà wọ́n sàn lè ìtọ́tẹ̀lé. ọwọ́ àpẹẹrẹ ọmọbìnrin ó tún wá padà síbi àtàǹpàkò tó ń sílẹ̀ òkùtìrẹ́ tọwọ́ ọ̀tún sínú àná tí wọ́n fẹ́ ṣe ọwọ́ òsì ọwọ́ àbẹ̀rẹ̀ ń ọmọbìnrin ọwọ́ òsì ètò tún tẹ̀lé ètò tún tẹ̀lé ètò tẹ̀lé ó tún parí ẹ̀ síbi tí wọ́n fẹ́ tẹ̀sẹ̀ ọwọ́ níbi ọmọbìnrin o ó fi ọma àìsí ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ islam gbogbo nǹkan ló fi ní ádà káwọn ẹ̀pẹ̀lẹ́ wa ẹ̀sùn. wàhálà tó sọ àmì. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbé afẹ́ tu irun abíyá wa abó ti fẹ́ bá ọkùnrin ọkọ̀ọ̀kọ̀ ṣe ìdókè rẹ̀. wàhálùkè rọ̀ọ̀sì. ọ̀fẹ́ parí ọ̀sán fún bàbá pé ó mọ bẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀. wàhálà ni ọ̀sán rà. bàbá parí irun afẹ́ sálámà sàlámù àlékún ọ̀rọ̀ àrùsílà ọ̀tún lákọ̀ọ́kọ́ ṣáṣẹ́.

bó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn àbí aráàlú bó fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn tàbí òwò náà fẹ́ ọfẹ́ gba nǹkan lọ́wọ́ ẹnìkan tó ń ní ọgbà owó ọ̀tún lọ́wọ́ àti ìwọ náà fẹ́ fún yẹn ní gba owó ọ̀tún yóò fi kù àti gbogbo ń tó bá fẹ́ látàlé owó ọ̀tún láti ṣe òkú. àwọn òṣèré àwọn afẹ́ kọjá pé àwọn òṣì àbí àbí òṣì láàmà tẹ̀síwájú fún àwọn nǹkan ní ìyàtọ̀ sí èyí tí a ti kà. gẹ́gẹ́ bí pé ọfẹ́ fankun ọfẹ́ fankun ẹ̀ tí Islam dáa bíi owó oṣù yẹn wọn fáwọn. ọbẹ̀ tuntun ẹgbẹ́ oṣù yẹn ẹgbẹ́ ẹ̀rẹ́ oṣù yẹn ń túṣe. ọbẹ̀ wọ balùwẹ̀ tàbí ilé ìgbọ̀nsẹ̀ ọbẹ̀ wọ ọbẹ̀ ẹsẹ̀ òsì náà ní ìpínlẹ̀ náà nígbà fẹ́ jáde lẹ́ẹ̀kan ẹsẹ̀ ọ̀tún ló ti jáde. nígbà tí nǹkan ló fẹ́ lásì ẹsẹ̀ ẹsẹ̀ òsì ló ti jáde onígbà tó fẹ́ wọlé ẹsẹ̀ ọ̀tún ní ọ̀nà ìsíwájú. ọ̀fẹ́ bọ́ fúfì sílẹ̀ yẹn ni sọ́ọ̀tì ọjọ́ sọ́ọ̀tì ni ọ̀pẹ̀ ní ìsìn. wọ́n fẹ́ bọ́ ọ lẹ̀ bákan náà ojú fẹ́ bọ́ bàtà lẹ̀ fẹ́ bọ́ rẹ lẹ̀ ọfẹ́ bẹ́ lẹ̀ gbogbo àwọn ìyẹn owó oṣù lọ́wọ́ ti bẹ̀rẹ̀. Islam àlàáfíà ọfẹ́ owó oṣù lọ́wọ́ ti ọ̀fẹ́ gbogbo tó bá ṣàjẹ́ mọ́tò ṣiṣá ní ọ̀fẹ́ mú lẹ̀ owó oṣù làáfi lò àti gbogbo tó bá jọ bẹ́ẹ̀ gbogbo ilé ìjẹ́sùnà ìjíṣẹ́ ńlá Muhammad ó jẹ́ ká máa rìn nílànà súnà o ó ní láájá o ó ní láájá o ọlọ́run àwọn máa ti pàṣẹ ẹ̀ síjú àmúwò yàn.

lẹ́nu lẹ́yìn sáájú òṣìṣẹ́ àníwọ̀ nítorí pé o ti ẹ̀sẹ̀ lè ṣúná àrẹ́bí mọ́ ọ̀nà gbogbo ń tọ́ ọ̀mọ̀ náà ọ̀nà ti yí ọ ẹni tó ti rí tó ti sóríire ń gba títẹ̀lé ṣúná àrẹ́bí gbogbo tí ọlọ́run bá gbé kalẹ̀ tí àrẹ́bí gbé kalẹ̀ ká mọ̀ lójú fún orí ilé ayé àti tọ̀rọ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lè yóò ṣe wá ní ẹni tí yóò bá ànábì wà jẹ náà ẹ wá jẹ ká máa lọ sínú ọ̀rọ̀ àwọn ọmọ mi wá ní ọ̀sán ìwọ́n sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yìí mọ́ àyà ká ti bẹ̀rẹ̀ ní àyà ọgbọ̀n àyà tẹ̀lé. ọlọ́run sọ ilé. ọlọ́run sọ wá ti lè jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ kẹ́ńbẹ̀ kẹ́ńbẹ̀. lẹ́yìn tá a ní ẹ lóde bẹ́ẹ̀ ẹ ebe ti lè jìnnà ọlọ́run ní àwọn àṣìṣe oníṣẹ́ ṣe wọ́n pa ẹkùnrin wọ́n fa dànù. owó òun ni kó sí ibùkún sí alápàdé ta ló sọ̀rọ̀ yìí o jẹ́lẹ́jọ́dá ẹ̀ ní nǹkan ni ẹ wà ní ọlọ́run àti ọ̀rọ̀ àwọn olóyè àpàtẹ ìkáàbọ̀ ẹ wà ní ọlọ́run ló lè pọ̀ tó àánú ah, ọlọ́run àpọ̀ ní ìgbà tí àwọn olùkọ́ bá fẹ́ ṣèdánwò kan mọ tí wọ́n bá pa àwọn pẹ́ṣọ̀ sílẹ̀ ìwà ní oṣù pàtàkì pẹ́ṣọ̀ mẹ́wàá la pọ̀ ṣùgbọ́n tó wá ti lè dáhùn mẹ́rin bẹ̀ wọ́n máa kẹ́ dáhùn eléyìí dáhùn eléyìí dáhùn eléyìí dáhùn eléyìí ó ti wọlé. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́nà ọ̀fẹ́ sọ fún àyè. ọlọ́run ní bẹ́ẹ̀ bá sì lè jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ kẹ̀ǹbẹ̀ kẹ̀ǹbẹ̀ lè tá a ti ní ẹ mẹ́lẹ̀ bẹ́ẹ̀. a ó ṣe àhàdàlù fún yín àwọn àtẹ̀sẹ̀ yín a ó sì mú ikú sí ìbùkún sí alákùnrin ẹ náà sọ. ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ọ̀la. ẹ má ṣe máa lérò nípa ọ̀nà tá a gbé fún apá kan ju apá kan lọ. ọlá ní ìbéèrè ọ ń bẹ fún àwọn ọkùnrin nínú iṣẹ́ tí wọ́n bá ṣe. Wàyé ti bá ìrìnàjò ìrọ̀rùn àti Bákan náà, ìbéèrè bẹ fún àwọn obìnrin náà lórí táwọn náà bá ṣe ń fẹ́. ẹ máa bí ọlọ́run léèrè nínú ọlá ńlá rẹ̀. Ọlọ́run ní gbogbo nǹkan ló ń gbọ́. Kò sí lọ́lọ́wọ́ kò sí gbọ̀ǹkan lọ́wọ́ ó gbé ẹ̀ lọ́wọ́ a ọ̀kan náà àwọn ẹni ọlọ́run ó ní àwọn ọmọ kí ó tọ́pọ̀ ó fẹ́ pọn àwọn ọmọ ọmọ kí ẹgbẹ́ àwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe kì ta rẹ̀ pé máa dá yàtọ̀ báyìí fún ẹ̀kọ́ ni ó fi dá wọn lóhùn ní gbogbo ní ẹwà ọwọ́ afọ̀nrin nínú owó borí lẹ́bù ó fọ ẹ ní àkókò adìẹ ó sì wọn ó ní kí ní ó yẹ lọ pa ó tí ẹnìkan ọba ti sí ni ẹ ti pa o sọ ẹ gbọ́ ọba dọ̀dọ̀ pàṣẹ mọ́ a owó ní àwọn ẹnìkan lọ ní igbó tí gbogbo ẹ̀ dákẹ́ rárá ibẹ̀ ló ti bá ẹnìkan sílẹ̀ kò máa rí ibẹ̀ ló ti bá ẹnìkan tó lọ bò ní ọwọ́ tó owó ètò ibẹ̀ ló ti bá ó sì yan àbáàdé wájú ọ ẹ máa gbé yíya lẹ̀kẹ́ ayé ọ̀dà àwọn ọmọ ní ọ̀tọ́lá lọ́dọ̀ ọ̀tọ́lá gbogbo wọn wọ́n tọ́jú ẹ̀ ní ọ̀kan nu àǹkọ́tì kékeré nìké gbogbo wọn bá ha wọ́n ní lẹ́yìn ìpínlẹ̀ táwọn yìí ó ní àjòjì ṣe sáré wọ́n ní táwọn yìí fẹ́lẹ̀ ìwà gbọ́dọ̀ ni sọ́gbọ́n tá a ní. wọ́n ta kò àpá kọ̀ọ̀kan lẹ́sẹ̀ o àbára ń ké sí i ó ti wọ́n ti pa á jẹ́jẹ́ wọ́n ló ti pa á ọlẹ́gbọ̀n wọ́n ní ọ̀gànjọ́ òru ló ń pa gbogbo ìyẹn ti sùn tán nìkan kò rí o ìwọ ń kọ́ ọlọ́run pa ní inú igbó ń kọ́ ọlọ́run sílẹ̀ kò mọ̀ rí ọlọ́run gbogbo ẹni rí sọ. nígbà wá kẹrin ọmọ akẹ́yìn tí wọ́n ṣe kéta rẹ̀ wọ́n bá tún gbé àkùkọ wá

قل هو الله أحد الله الصمد ó ní ẹnìkan tẹ òun òun gbà pé ẹnìkan tẹ wíwù ní ọlọ́run ẹlẹ́dàá àbá mi ọ̀kadì. ọ̀sẹ̀ ìbáyìí làbá àkọ́sà àkọ́ ọ̀sẹ̀ ìbáyìí gbogbo àwọn èèkù ẹni wọn bá wọ wò wò. Àlọ́ sọ́ọ̀tù ọjà ìyàgánà mẹ́rin. Wọ́n ló ń lò parí ilé ìyá. Ọlọ́run ní ìyàgbá ikú ah, lè ṣe ọlọ́run parí gbogbo ọ̀nà. Lọ́nà gbogbo ọmọ lòun náà. Gbogbo nǹkan. Ìjẹ́ ìjẹ̀rọ̀ ọlọ́run. How I got in the ẹni ní ẹlẹgbẹ́ wa ẹgbẹ́ kájọ náà ọlọ́run kò yí wa. olúwa ní ń dájú dáhùn ní kàmáírà máa tún ní ọ̀hún àdéhùn lókà sí àwọn báyìí fún ànábi yìí fún ìdí àwọn àgbà yìí. ṣé èrò ṣàfihàn.

nínú ní àwọn ese wẹ́ẹ́rẹ́ àṣẹ̀gáẹ́rù ìtọ́wájú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké. ọlọ́run á fi àhàdà mi ṣùgbọ́n máa ń ọ na àárín ihe onye ní wàhíà ma wòrídà ní ha wàhídù gbogbo ojú na rí ọlọ́run ti gbogbo ti bọ́yá ó fi iná sílẹ̀ bọ́yá ó fi làá náà bẹ́ẹ̀ ìyà ọlọ́run ti parí ẹ̀dá wọn fi jáàmù tọ́lá bá ti ìgbà kan pé ọ̀là rẹ̀ tàbí ó ṣe ìlérí kàrùkọ́bìnì gẹ́gẹ́ bí ipa rẹ̀ ìṣẹ́ ńlá ni ó lọ́wọ́ mọ́ṣẹ́ alápá rẹ̀ wọ́n ṣe àwọn náà lẹ́nu wọ́n pa wọn àbàyàn ah, dúró ní ọlọ́wọ́ òdu sí ó ẹsí wọn lọ wọ́n sì ná gẹ́gẹ́ náà ni pàǹtọ́gà àlè ẹsẹ̀ ńlá ni o ẹ̀yin náà ẹ̀ gbọ́ sí kúránù bí wọ́n sọ lé lórí ẹ̀ bí wọ́n sọ lórí ẹ̀ bí o nínú àwọn ayà tuntun lọ ìgbìmọ̀ tó ẹtú bá o wọn àti àyè rẹ ẹyà tó ga yìí o àwẹ̀ àwẹ̀ ní tó ń bọ̀ yìí o ẹgbẹ́pàdé náà o sọ̀rọ̀ tuntun bá lọ́nà ọjà yìí o ọ̀sọ́rí kápù ó lè ọmọ ẹgbẹ́ nǹkan ní ìjọ ẹsẹ̀ ńlá ni ó láti gbọ́dọ̀ ní wàsá ẹ̀kú wàsá ẹ̀ká tó títà àwọn ẹ̀yìn náà ó tún lè fún yóò lè ní ẹgbẹ́ lọ́wọ́ tí ọwọ́ bá tẹ olè fúnrí àti olè mẹ́rin ẹni tí sẹ̀dá ní ẹ̀kọ̀ọ̀kan já sẹ̀yà ńlọkùnrin toró ńlọ lágbára àti jalè òkò ní iṣẹ́ ẹ̀jẹ̀ tó ń tó ṣe sára àjò tó kó bá obìnrin ọlọ́kọ̀ mẹ́ obìnrin ọ̀hún ó ní ìyọ́lẹ́gbẹ̀ẹ́ ìrísí náà jalè.

onye ní àwọn kàdáyé tí ọlọ́run sọ ó ní dáadáa ń kà ní eyín èyí ẹgbẹ́ ẹni àjò ó ló súnmọ́ ọgọ́rùn-ún méje lọ́wọ́ ní mọ̀ṣẹ́ mọ̀ṣẹ́ mọ̀ṣẹ́ mọ̀ṣẹ́ pé tọ́lá ń pè ájàrí ẹ̀jẹ̀ ọ̀ṣọ̀gáìrù ìtọ́máàtì àwọn ẹ̀sẹ̀ kéékèèké tó jùlọ mẹ́fì ọlọ́lá àmójútó níbẹ̀ wọ́n ní bí ìkọlù níbi àlá oúnjẹ ìrìnà á sì mú ipò sí ìbùkún sí alápẹ̀lẹ́ ìdáhùn ìlérí ọ̀pẹ́ ti hà á agbọ́dọ̀ sùúrù ọ̀nà ẹ̀lẹ́ ẹ̀lẹ́ ṣe dọ́rọ̀ fún mọ́sí àlá ẹ̀mí iná ẹ̀fọn ní dọ́rọ̀ tàbí ká ẹ̀sìn sí bàtà rẹ̀ ẹ̀sìn ní mọ́sí àlá ẹ̀mí iná. ìdìhálà àwọn òyìnbá kéèyàn múyàn kò síbi kan ìdìhálà mọ́sí àlẹ́ rẹ̀ àyè kan ní yàrá ẹ̀. àyèbọ́lá ó sì ń sọ ìkẹ̀rí mọ́ wọn ìjà lọ́sùn ah. ah, àbúrò àjẹ́ náà o àjẹ́ náà ló o ọlọ́run wọ́n jẹ́ kó kò wá ní a ah. ọmọ àjẹ́ náà jèrè o gbogbo àwọn wàhálà wa ẹ orí ya náà náà ní o ọlọ́run dákun ṣe léèwọ̀ fún wa o. gbogbo àwọn iṣẹ́ tó lè kọ dínà sáàtì ní ìwọ̀n àdìjẹ́ náà náà gbé àjìnà sí ohun èyí sáàtì wà náà náà lọ́rọ̀ àlọ́ nù. ó wà lè náà tó mú jẹ́ àlàáfẹ̀rí náà náà تتمنوا ما فضل الله به بعضهم على بعض ẹnu máa ẹnu máa lérò pé ọlá àjùlọ ọlá tọ́lọ́ ń dẹ́nu apá kan ní ju apá kan lọ ní ìdí àtìkù ìyá nípa ẹ̀sìn onígbà àrùn ìdí nìyí. nínú nípa ayé ìdàmọ́kọ́ olùbẹ̀ àwọn ìdíyìí nọ́ọ̀sì náà olùbẹ̀ ní àlẹ́ àwọn àjí ìlàkà áṣíbì ọ̀tàdà áṣíbì wọ́n wà máa pè é ẹ máa ṣe tara àti kẹ́ máa bímọ ara yín ọlọ́run ní pè nǹkan. ẹgbà wọn lọ́rùn ẹ̀rẹ̀ nísìnyí àdéhùn ti ń bẹ́ fún oníkèéta àtàdúró ẹni tó bá yẹ kọjá màní ìbájínà sí torí bẹ́ẹ̀ ni bọ́lá ọ̀kan ṣe fún mi pé gbogbo ohun tí ṣe kò ń gẹ́ ẹ̀rí àwòfíìkì ọlọ́run ṣe lérò ìwà tí ń bínú ọmọ ìdíje kò sí tó lè bèrè lọ́dọ̀ ọlọ́run tó bá kù díẹ̀ sọ́wọ́ ní oko yóò tó gbọ́ wọn ní mo ṣe kìí tẹ́ ń tọ́lọ̀ ń ṣe rẹ́. ọlọ́run ní pè ọ̀dọ̀ yóò gbé yín lọ nígbà ní ẹ bá rọ̀ wọ́n mọ̀ pé ó gbé yín lọ. Ilé ìgbésí ló ní bàbá wọn oníwò ilẹ̀ wo náà lẹ́yìn ogun. ọ̀rọ̀ náà ọlọ́run aláàbí fún aláàbí pẹ̀lú wọn o wọ́n jẹ́ kí ọjà kan lọ́wọ́ kọ́ wá pé irú bí bàbá wọn oníwò ṣe ń sọlá ìwọ náà sọlá bẹ́ẹ̀. Ah, kí ni jẹ́ bẹ́ẹ̀? ẹni ọlọ́run ti gbọ́ ló ti gbọ́ lọ́nà. Ah, wọ́n ti gbé ta. E ọlọ́run ní ìjọ ọlọ́run ni ọba fẹ́ tó bá ti gbé e sẹ́yìn kan ẹ ṣùgbọ́n rẹ̀ ọlọ́run náà ní kí ló ti dà náà ní tọ́lọ́run kọ́ wa nù. nípa ta yé ọlọ́run ọ̀dà wa bákan náà àjùra wa lọ nípa àtẹ̀sùn àjùra wa lọ ẹ̀yin náà ẹ̀yà wọ́wọ́ wa ẹ̀yà ẹ̀yà ẹ̀yà àtúntò bísí ní ńlá bísí ní ńlá mọ́lọ́ọ̀tì pẹ̀lẹ́ báyìí ti lò láti lò láì parí ẹ̀ lẹ́yìn kan wá sí ń fò lọ́mọ sẹ́yọ́ ọmọ ẹ̀dọ̀gá tó gbọ́ ìwọ bọ́ ẹnì kan yóò tún gba pọ̀ ẹ̀ ó lọ sí pẹ̀lú ọlọ́wọ́ ní nírì jáàlù rẹ̀sí bó ní mọ́tàdà fún ìpín. wọ́n bá bá fi wákà kan ká yí owó ààrẹ o ká lè mú un wọlé. ọlọ́run bá ní ìsìn wà

ليس لنا كنا رجالا فجعلنا وكان لنا نصف أجر الرجال wọ́n ní bàbá tí ayé ẹ̀rọ ìṣọ̀lá rẹ̀ wípé ìyá wa ọmọ sálámù òun lọ́wọ́ sọ á ọlọ́run ṣe o ó ní kí ló ṣe káàánú òṣìṣẹ́ ọkùnrin fọ́nà wọn sọ àwọn abẹ́rẹ́ ọkùnrin ọ̀jẹ̀ àdínà káwọn bá wọn jọ lọ ní ẹgbẹ́ ìyá wàgánà lànà lùsùnà àdínà ìyá ni kó jẹ́ pé ńlá lábàwọ̀ ọkùnrin gbà káwọn

àmọ̀bí àbí. Àlà òní àbíṣàbò. Ìlú àlà òní àbíṣàbò àbá lè yá àbá lè yá. ẹwọn ní ẹwọn bá wà ní ìlú lọ́dọ̀ ọjọ́ bá gbóore lẹ́yìn kan sọ́wọ́n wọn sọ pé òun ọ̀lágbára àti ṣe lẹ́yìn ẹlòmíì àbọ̀tán lẹ̀. àlàáfíà làbúrú wá léèrè lẹ́yìn kan tí ń béèrè wọn lánàá ní ìjọ béèrè àwọn náà ń béèrè kọ̀ọ̀kan lọ́jọ́ àlàáfíà ti ní tòde ọlọ́run ti ṣòro fún wa. nígbà tí ní àlùbáríkà ọlọ́run ti ṣòro fún wa àtúntò àwọn tó já tí ṣe báwọn ènìyàn tó fi tẹ̀lé báàmì àwọn ọmọ ẹ̀ka mi. ọlọ́run mi máa ṣe àdúrà àìmọ́ ìtàjáde tí mo ìlé yìí fún tẹ́ ẹ bá wá ní bùkátà sọ́dọ̀ ọlọ́run yóò sì pọ̀ yóò fún yín. Lára nínú làkàánà ló ń jẹ́ ìyá mi. Ó gbọ́dọ̀ lọ i á gbọ́ ìdíje lábẹ́ tẹ̀sán. náà ọkà fún ìpara. àkókò lẹ́yìn òní ọ̀gá tó kọ́lé ọ̀gá tó kọ́ra ìdòwúlé ìdìgbẹ́rẹ́ ẹnìkan tuntun tá a ní ní ọgbọ́n ọba tó mọ ọ̀pọ̀ tó mọ gbangba ọba tó kíra rẹ̀ fóònù ni a lè ṣe lórí gbogbo nǹkan ìṣúntọ́lọ́ òní ìṣó ọlọ́run ṣe dáadáa fún wa gbogbo àwọn tí ó ṣòro fún ọlọ́run sọ ìdájọ́ wọn. ọ̀rọ̀ nípa ohun tí ìyá wa olùsọ lámọ̀sọ yìí la fẹ́ tó sọ lẹ́yìn bá a fẹ́ ń gbọ́ àwọn ọkùnrin àwọn obìnrin náà tó ń láǹfààní ẹ̀. olùsọ lámọ̀ ọlọ́run bá nìkẹ́ ó ní lẹ́tà náà kò náà nìyá lá. Ah, àkùnmọ̀ táwọn náà jọkùnrin ọ̀jẹ́ ajúlé náà náà ló ń jagun orí lálẹ́ táwọn ọkùnrin gbà ìlú ti pọ̀ ọ̀gá ọ̀nàgbà náà bísílò ájẹ́rà àjálù wọ́n yẹ kí wọ́n ládà àwọn ọkùnrin táwọn náà lọ yá. ó wá ní nínú àdéhùn ìgbésẹ̀ ayé àgbẹ̀dùn àmọ́nù gbogbo àwọn aráàlùsí náà tí wọ́n wà láti nígbà náà wọ́n kóra jọ wọ́n wá àṣìláwọ̀ ọmọ yàtúndà lọ́la jẹun olùlọ́jẹ́ mọ̀hání ọjọ́ lọ́ọ̀yà fún wọn. gbogbo àwọn obìnrin wá ran wọn lọ lọ sọ́dọ̀ àlọjù pé àwọn oníbèrè ló ń sọ náà gbogbo sí gbọ́dọ̀ àdéhùn ọ̀nà àgbọ́lá ó ní àná wa kò dákun ìjà ìsáàmù lẹ́ka dára sí wa ìnà náà bá a sáká jẹ́ àníwá nìta fàámà náà bíkà wàtà bàánà wà náà nù náà ṣàrò nìta màṣúra. من عثرات قوارب البيوت موالي شهوات الرجال فإن الرجال قد سننوا علينا من الجهاد والجماعات وصمود الجمال وإشاعة جيل الجهاد أقسنا له أموالهم

lè gbé ọlọ́dẹ ta ta ní ọjọ́ mọ̀hání báwọn obìnrin nínú àwọn obìnrin. sáńtì náà ọ̀nà ìgbésẹ̀ bá nà mí wọ́n lè jẹ́ pé mi tí wọ́n ti yọ ọṣọ mi. má ṣe lè má ṣe tàbí arábìnrin dáadáa kan àṣìwọ́n ọ̀dínbàyà ní ti àṣírí ìjà ọ̀gá kan. ó lóbìnrin wa aṣọ rẹ̀ ó ní ìránṣẹ́ ọlọ́run ànábì sí wà lákòójọ àwọn sàádé ó ní ìwọ oṣù ọ̀nà bọ́lá ó ṣe gbé ọ̀dìdẹ tọ́ràn sí gbogbo onye ó ní bẹ́ẹ̀ onye sóbìnrin náà àbí ó ní àwọn ọkùnrin ṣùgbọ́n àwọn táwọn ìjọbìnrin ẹ̀dùn ọkàn àwọn ni àwọn làyè ìdùnnú tí à ń gbé ẹ̀rọ obìnrin o ilé ẹ̀tẹ̀lé nu ààyè ìdùnnú àwọn obìnrin àkọ́kọ́ báwọn ọmọ ìdùnnú wọ́n ní àwọn ni màwáyé òṣàwá tìrìjì ààyè tọkùnrin bá fẹ́ dunnú tọkọ àwọn bá fẹ́ dunnú ọ̀dọ̀ àwọn ni ó wà owó obìnrin lọ́dọ̀ wa ṣé ọ̀ṣọ́jọ́ tẹ ọwọ́ rẹ̀ ń kàmà ń jẹ́ lọ́dọ̀ ẹ̀. Abẹ́bẹ̀rẹ̀ ní inú inú ìṣẹ̀lẹ̀ àlájú náà wọ́n lọ jẹ́ abí òdòdó. Ìgbà tó bá dẹ̀dọ̀ ọkọ lọ́dọ̀ àjẹ́gbò. lọ́yà ní òkìtò ẹgbẹ́ mi a sẹ́ sọ pé wọ́n fọ́ ọkụkọ. kan àwọn obìnrin ti ṣáájú ohun tí wọ́n ṣe là fún ọ wọ́n láwọn ni mẹ̀wá ilé àwọn ìdùnnú àwọn àgbẹ̀ síwájú pé síwájú ẹ̀ ń tí ọkọ rẹ̀ ń ta ààrẹ nínú àti sábà ń lọ́sùn lọ́sùn. àwọn èèyàn ọ̀dún náà síwájú wọ́n ní bàyí náà lè jẹ́ àyà wọ́n ti sọ wọ́n láwọn ní ọ̀wọ́ áìsìlì kò ní

asuba tó o àwọn obìnrin wọ́n tún wá ní ìwọ àmẹ́yìn wọn náà sọ́dá àwọn ọkùnrin ọlọ́run gbọ́lá fún wọn jà wọn lọ bíní jihadi nípa ká bọ́ sójú omi wọ́n ní wọ́n lè lọ sójú náà gbogbo dúkìá tó ń wá sílẹ̀ àwọn aláàbòjútó àwọn ọmọ amọ̀tọ́jú àtọ̀jú gbogbo dúkìá nǹkan kan ní ní owó obìnrin bá obìnrin dojú olùsọ̀ ń àwọn obìnrin ìṣáájú owó àwọn tọkọ wọn bá wọn ń lójú nítorí o ọ̀kan náà ìdí ń o wàá dùn wọ́n ní ọ̀pọ̀ ọṣẹ́ làwọn ọkùnrin ṣe báyìí nìyí nígbà wọn fẹ́ di ìrẹ́ àdúgbò mọ́ náà nìyẹn lọ́pọ̀ àmùsọ́rí kò burú sílé ájírì ìyá rẹ̀ dada. ọjọ́ rẹ gbogbo ohun báwọn ọkùnrin ṣe tọ́lọ́wọ̀ fún àwọn obìnrin ní ìyọ̀ǹda àti máa ṣe sáwọn náà máa gbà ń dáadáa tí wọ́n bá

ó nípa àlìsàmì ìtàn mọ̀kọ́lá tàmọ̀rá sí àásàlùsù hálà àǹdí ni ha ni ha sí. Bí ọdún tẹ̀síwájú. Ó ní ìjẹ́lẹ̀ ẹgbọ́ kí ìbéèrè obìnrin kan dáa tó báyìí nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Abẹ́ ẹ̀gbọ́n ni ah, àwọn sàdé náà ní agbọ́. Wọ́n ní kódà máa ń ná mẹ̀tìmẹ́dínní ànàmọ́ra tààtàdí ìlà àmìṣẹ̀lẹ̀ ààrẹ. wọ́n láwọn gan ọyà wọn lẹ́nu àwọn òtí ẹ̀rọ pé láàkáàrí obìnrin lè tẹ̀jú wa láti gbèsè ní ìbéèrè lọ́dà bá. bàmí lọ́wọ́ kọjú sí àtìmọ́ ọmọ yàṣírà. ìyá àṣìmá wàá nílé màá dúró níbi nínú ìgbésẹ̀ àti. أن حسن تدخل إذا كنا لزوجها لأجل ما ذكرت الرجال ni wàá máa lọ òun gáàdì àdìsọ wọn gbogbo àwọn na lè tí èsì tó wọn mọ wá o ànábìrin máa lọ na sọ fún wọn pé gbogbo tí wọ́n kà á pé àwọn ọkùnrin ṣe àwọn ò lè yẹn béèrè náà máa ní tó ṣẹlẹ̀ ni pé ẹ̀yin obìnrin ẹ lọ máa ṣe pẹ́pẹ́ fún kọ́kọ́ yín ẹ tẹ̀lé ọlọ́run lára ọkọ yín ẹ gbọ́ ohun sọ lára ọkọ yín oúnjẹ wa ti ń ṣe bẹ́ẹ̀ ń wáyọ̀ nínú ọkọ ń ṣe gbogbo bùkátà ọkọ tẹ̀ ń bá lọ ó èyíká iná ọ̀nà ìgbà yọ̀bọ̀ ndị lébi rẹ̀ obìnrin bá fẹ́ ìgbà wáyé yàtọ̀ hàn ní ìlú àtúkàdùn ní láìláì lọ́lá láìláì lọ́lá ọlọ́hàpá inú ndị dùn gbàgbọ́dé ọ̀dọ̀ àwọn obìnrin tí wọ́n في معنى هذا الحديث الشريف يتبين لنا أن جهاد المرأة يختلف من جهاد الرجل kì í ṣe pé àwa náà wà ní o lè ṣe ṣe o ń ti lọ àwọn tí ó sì wà náà náà ń ti lọ. á kó pàdé lọ́dọ̀ ọlọ́run lọ́run lọ. ogun sọ́lọ́ yin àwọn obìnrin a fi àwọn nǹkan méje ni yàn ní ogun tó bẹ̀rẹ̀ ogun bẹ́ẹ̀ ni wọ́n máa jà nínú rẹ̀ òun náà ni ọ̀wá ìlú ìbúlù ẹjọ́ òkùnmúlérò ẹjọ́ òkùnmúlérò múlé lẹ́yìn náà ẹgbẹ́ jọ̀nà wáyé òṣàwá tẹ̀lẹ̀jà bọ́kọrin bá fẹ́ dunnú ẹjọ́ ọmọ ọlọ́dọ̀ yín dé o. ọ̀rọ̀ ti lọ

wàá mi látìrẹ̀ ọ̀làjì fún ọgbà tó sì ní bá tọ́lọ̀ ń bá ń tọ́ ìṣọ́wá tó bá gbàdúrà wọn gbogbo àwọn obìnrin wa pátá tọ́lọ̀ ń ṣe tọ́gbàdúrà bá ń retí ọlọ́mọ náà bí ẹrù bá ti ẹgbẹ́ ọ̀pọ̀ ọ̀gá lónìí òní ṣe ń jẹ ọkùnrin tó bá gbé abọ́ ẹ̀kọ́ ọkùnrin kalẹ̀ ọkùnrin àwọn ọkùnrin á parí ẹ̀ àwọn obìnrin mẹ́wàá ní àwọn arúgbó nígbà àwọn ìgbà ẹbí méjì wọ́n fi ń bẹ lára wọn. ṣé rí gbogbo bí ó ń ṣe irú

ẹwà náà ṣe pẹ́pẹ́ fún fọ́kọ yín ẹ̀mí wá bàmíjẹ́ rẹ̀ kódà tí ọ̀pá ẹ pé kẹ́ ẹ ṣe ní dáadáa ẹ máa dá ṣe ẹ ti fọ aṣọ rẹ̀ àbáwọ̀ ẹ̀mẹ́ta wọn fún wa náà báwa pé àwọn kan wà ní aṣọ yín díẹ̀ nípa báyìí àti ọkùnrin àti obìnrin wa náà jẹ́ ká